àrùn kan ṣe é. tí n bá sọ pé èèyàn dá lọ́mọ ọmọ ìdá ni very trustworthy wonderful. mo fẹ́ kó padà síléèwé. séèyàn kan wà níbi tó ń bá sọ̀rọ̀. ó máa ṣe bẹ́ẹ̀ ni wípé òun fẹ́ sókè dilẹ̀ ní gbogbo nǹkan báyìí ló máa mú ló máa mú le kókókókókó fún mi. na women dey control men. No understand? I got you saying. Kí ni nǹkan tó wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ? Kí ni nǹkan tó wà kò yé mi ìwọ obìnrin bìnrin jagunjagun kọ̀ ọ̀rọ̀ ẹ lọ́rùn ṣá. Ó dáa, ilé ìfàmìlétí. Hmm. Ẹ yàn dà ní. Ẹni tí ò bá gbọ́ tẹnu ìgbà. Láàsọ fún pàtó àbí. Wọ́n ti sọ yìí pé ẹni tí tí tó ti ta pa ó máa ń wẹ̀ ní fúnra rẹ̀. Títí àbí kí ẹ gbogbo rẹ̀. Wá wò mí dáadáa tí ọba san owó ẹmu tẹ́ fẹ́ mu lónìí àti tí ó yẹ tẹ́lẹ̀ kò fẹ́ mu kankan tẹ́ mu. ó sàmọ̀ pé ibi tọ́gbọ́n bá wá ibẹ̀ ni gbàgbọ́ yẹn wà kò sí dákun sí ṣe tè. ọ̀rọ̀ àti ìwé náà tó ń tẹ̀ yìí náà àmọ́ ó ṣe máa parọ́ tó máa jí àmà parọ́ àmà jí àmà lòkè àmà lọ. ọ̀dọ̀ mẹ́tẹ̀ bá yọ̀hún kí mo rí àbẹ̀bí kí ló rí ó tí mo rí ó dẹ́rù bà mí mo rí wúrà ọ̀la àti àjà ní ọ̀pọ̀ ẹ̀ tó fi ẹnu kọra wọn lẹ́nu láìláyé àwọn ọmọ rẹ̀ láìláyé àti máàkì ọ̀gbìn mo ti má ṣe ojú ẹ̀ olólùfẹ́ mi ló ṣe ọ̀nà rẹ̀.